be Ògo fún Ọlọ́run ní òkè ọ̀run. Ọpẹ́ ìyìn ọlá ìbà fún Ọlọ́run ọba agbára àti ipa Ọlọ́run àìkú, Ọlọ́run àìsà, Ọlọ́run àìdìbàjẹ́, aríró àlá, Ọlọ́run tó wà tó ń bẹ tí ó Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob, Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run Olúwaṣèyí, ogun ọ̀run mi ká. Ọlọ́run tó fún wa èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ìlérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2022 àkórí ọ̀rọ̀ yanjú wa ti òwúrọ̀ yìí òun náà ni ọlọ́run yóò bójútó ohun gbogbo apá kọkànlá ọlọ́run yóò bójútó ohun gbogbo apá kọkànlá ẹsẹ̀ bíbélì tí a ó lò láti fi dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ ìlàmú láti inú ìwé matthew orí kẹtàlá ẹsẹ̀ ọgbọ̀n matthew orí kẹtàlá ẹsẹ̀ ọgbọ̀n. ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó dàgbà pọ̀ títí di ìgbà ìkórè lé àkókò ìkórè mi ó sì wí fún àwọn olùkórè pé ẹ tètè kọ́ kó èpò jọ kí ẹ dì wọ́n ní ìtí láti fi iná sun wọ́n ṣùgbọ́n ẹ kó àlìkámà sí inú abà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 ní ibo ni gbogbo àwọn ọmọ sátánì tó ń jowú ìbáṣepọ̀ tó wà láàrin jóòbù àti ọlọ́run níbo ni wọ́n wà n ò fẹ́ mọ̀ kí ni ohun tí o ti pàdánù olùfẹ́ yálà ìbáṣepọ̀ ni tàbí owó kò sì ní í ṣe pẹ̀lú àyíkáyè tí o lè bá ara rẹ tàbí bí ó ti wù kí àwọn nǹkan le tó fún ọ olùfẹ́ mò ń sọ sókè wípé jọ̀wọ́ di ìwà títọ́ rẹ mú ṣinṣin síbẹ̀ má sì ṣe jẹ́ kí àwọn àdánù rẹ wọ̀nnì tàbí èyíkéyìí àwọn nǹkan mìíràn kí ó mú ọ sá padà tọ àwọn ọ̀tá rẹ lọ ní ìgbà tí a sọ fún bálámù wípé kí ó lọ fi àwọn ọmọ ísírẹ́lì rèé olùfẹ́ bálámù kò mọ̀ pé níṣe ni ọ̀tá kan yá òun lò láti ṣe ibi kíyèsí olùfẹ́ wípé ní kókó ìgbàkigbà mọ̀ wípé ọmọ ọlọ́run tí o jẹ́ náà ni ò ń ṣe ọmọ ọlọ́run náà sì ni ó máa jẹ́ títí. ní ìgbà tí ìjì náà bá sì wá rékọjá tán ó wá dìde ó sì tan ìmọ́lẹ̀ nítorí pé dájúdájú ó jáde kúrò nínú ipò nì tí ó wà ní orúkọ jésù olùfẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí jóòbù síbẹ̀ èyí kò mú kí jóòbù kí ó sọ ìwà àtítọ́ rẹ̀ nù ó sì wà bákan náà ó jẹ́ onínú kan àti olóòótọ́ sí ọlọ́run rẹ̀ síbẹ̀ a sì rí pé ní ìparí ohun gbogbo Ọlọ́run wá ṣe ìmúpadà ohun gbogbo tí ó ti pàdánù fún un ju èyí tí ó tilẹ̀ pàdánù lọ pàápàá. Olùfẹ́ gẹ́gẹ́ bí ìgbà ìkẹyìn ayé Jóòbù ṣe ga tí ó sì dára ju ìṣáájú rẹ̀ lọ, bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò la ọ̀nà fún ìwọ náà ní orúkọ ńlá Jésù Kristi. Àwa ń bi wá lérè pé èéṣe tí àlìkámà tí ó ṣe ń wà ní abẹ́ ìkọlù? Èéṣe tí ọ̀tá tí ṣe epo tí wọ́n ṣe ń wá láti fún àlìkámà pa. Wàyí olùfẹ́, ohun kan tí o ní láti mọ̀ ni wípé epo máa ń yára hù sókè ju irúgbìn gidi lọ. Nípa bẹ́ẹ̀, yóò wá máa gbìyànjú láti ja irúgbìn lólè àwọn ọ̀rá ilẹ̀ tí yóò nílò láti lè hù jáde kí ó sì di àlìkámà. A máa ń ní irú ipò báyìí náà tí ó máa ń ṣẹlẹ̀ nínú ilé Ọlọ́run pẹ̀lú nígbà tí àwọn ọmọ Sátánì tí wọ́n máa gbéra sókè láti fẹ́ ṣe dáadáa kí wọ́n sì máa fẹ́ tẹrí àwọn ọmọ Ọlọ́run láti fẹ́ tẹrí wọn ba. Ní ìgbà tí àlìkámà bá bẹ̀rẹ̀ sí ní ìrírí ìkọlù láti ọ̀dọ̀ ipò yìí, eléyìí yóò wá mú kí àlìkámà yìí kí ó máa wo ara rẹ̀ pé òun ò jẹ́ nǹkan kan kí ó sì máa mọ iyì ara rẹ̀. Ṣùgbọ́n àwọn ẹni tí ó ní àti àwọn tí yóò jẹ àǹfààní lára àlìkámà náà, àwọn máa ń sábà mọ rírì àlìkámà wọ́n sì máa ń sábà mọ iyì pé Ohun tó níye lórí òní àlìkámà jẹ́ kí Olúwa kí ó ran ìwà tí èmi lọ́wọ́. Nínú ìkókó tí a lè bù kí a bá wa kí a lè di ìwà títọ́ wa kí a dì mú ṣinṣin síbẹ̀ títí dé òpin. Torí a sọ fún ẹni tí ó bá forí tì dópin, òun náà ni a ó gbàlà. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti máa di ìwà títọ́ mi mú síbẹ̀ kí n má sì ṣe ṣàpadà tọ àwọn ọ̀tá mi lọ ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, Olúwa o, láì náání nípa àwọn ohun tí mo lè máa là kọjá, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti máa mọ̀ pé ọmọ yín ni mò ń ṣe ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ dá ohun gbogbo tí mo ti pàdánù padà fún mi àti jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ẹ ti ṣe fún Jóòbù ní orúkọ Jésù. Èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ olùfẹ́ wípé kò sí èpo ibi tí ọ̀tá gbìn sínú ayé rẹ tí yóò lè ta gbòǹgbò hù láéláé ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun Ọ̀run Yínká. Bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ní àǹfààní tí o sì di alábùkún fún nípa rẹ̀, tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ wa máa bá wa jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu Close by Jimo Dutola Street off Erikumọ Road Surulere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́. Ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà tí ti ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Bí o ti wá ń pinnu láti darapọ̀ mọ́ wa nínú èyíkéyìí àwọn ẹ̀sìn yìí, mo gbàdúrà wípé Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu, yóò fi ọwọ́ agbára rẹ̀ kan ìgbé ayé rẹ, tí ìgbé ayé rẹ kì yóò sì fi rí bákan náà mọ́. Ni orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.